tèmi fún nìyẹn o apẹ́lẹ́yìn kó lè pẹ́ láyé. Àṣẹ.

Àṣẹ. Ẹ múnyìmúnyì ò ní mú ẹ o. Àṣẹ. Ṣàgbàṣàgbà ò ní pẹ̀ o. Àṣẹ. Ṣàgbàṣàgbà ò ní ṣàìka o. Ààrẹ ò ní tọ́ṣọ. Àṣẹ. Kúndú náà ò ní bú ẹ. Ọ̀rẹ́ ò ní tẹ̀sí ìgbàlẹ̀. Àṣẹ. Wà á máa lọrí wà á máa bọ̀rin. Ayé ò ní fojú ọwọ́ ẹ̀. Kó o ní kó o lè fi àwọn. Àṣẹ. Àṣẹ. Àṣẹ. Ọkùnrin ò ní ṣe ṣí ọ ẹ. Àṣẹ. Wà àṣẹ àṣẹ àṣẹ ọkọ òní kún mọ́ ẹ lórí àṣẹ àṣẹ ọkọ òní kún mọ́ ẹ lọ etí ẹ òní. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ wọ́n máa du ẹni wọ́n máa jà sí ẹni àṣẹ kúrú náà ní bú ẹ. Adada yìí ní tàrí. Oyè o máa lé ní oyè ohun tó bá fún ẹ yìí kíní yẹn ni. Ẹ̀ẹ́ olórí yóò fàṣẹ sí ọ. Ọjọ́ àti kọlu ẹ̀ lálẹ́ yìí ó bẹ̀bẹ̀ káwé sàlàyé ọba Thomas Adébárí olú òfin Apeléke kingdom máa ro bó ṣe báwo bó ṣe rú àwọn ọ̀tá ènìyàn àtàpá àtẹsẹ̀ lòórùn yẹn gbogbo ọ̀tá ẹ̀wọ̀n ní lápá wọn ní lẹ́sẹ̀ láti máa jà máa ro máa ro àwọn ọ̀tá ẹ̀lò kò lé ayé wọn lòórùn. DJ Suk in the building beside my brother. Wa I follow me, òtòrò àlẹ́ ẹ̀fẹ̀ ẹ fún. Zainab Ọlábísí ìrẹ̀kẹ́ kó má wọ̀ lọ́rùn. Tó bá ti lọ sóde báyìí kó má wọ̀. Gologini Gologini báyìí lẹ́nu yẹn ń kókó pọ̀. Yẹ̀gẹ̀yẹ̀gẹ̀ ló mi ẹ̀yẹ lórí àbá yẹ kó sí ọjà. Ẹ kó máa yẹ Ọlábísí lábẹ́ ìlú bó ṣe yẹ Ọlábísí bára kàtì àkàmọ́ kó máa yẹ wọ́n náà ọmọ Afọlábí àbáyé Afọlábí nìyẹn. Ọlẹ́ máa bímọ oyè nǹkan bá kọlu ẹ̀ lálẹ́ yìí ó máa há ni lágbóyè Ọlọ́run gbàgbélé gàmá kòsí ni wọ́n máa pariwo wọ́n máa dákẹ́ ni asisti ẹ máa relocate Amẹ́ríkà ni. Ọkọ̀ wọn kejì, ọwọ́ ẹ̀ ò ní lọ, ò ní fi gbọ́mọ sí, ọ ní girama lóhùn àwọn girama wà bẹ́ẹ̀ gan o àwọn ọmọ ọ̀sìn ìṣọ̀pọ̀ṣọ̀pọ̀ là ń kó kiri àwọn girama tó bá ń dùn mí báyìí máa tọ́jú mi máa jẹ máa tọ́jú mi mọ́ àwọn ìṣọ̀pọ̀ṣọ̀pọ̀ làwọn yẹn àwọn girama máa tọ́jú yàn gan ìwé àwọn girama lórí owó wá ń sìn ẹ̀yà ẹ̀nà sí kábíyèsí ẹ̀nà sí àwọn ọba àṣẹ ṣẹ́gbẹ́gẹ́ àníwú àmọ̀tí yín ni ẹ wò bóyá bá fáyín lórí yín ṣètúbẹ́dẹ́ àmọ́ ìyá ni wúrà mọ́ ti yín ni ó fáyín dùn bá ṣe fẹ́ ní lọ́gbà yẹn ẹ kọ́kọ́ dé ló ká wò ó ẹ jẹ́ ká wò ó tẹ́ bá ti dé sórí ẹ kọ́kọ́ dé sórí lóko sanwó yìí à ẹ gbé sórí yín oṣù ẹ pa ọ̀tún ìyá ni wúrà ìyá alájẹ ó yẹ ní méjì sanwó yìí sanwó kọ́tọ́ sí lórí ó máa fún ọ lówó ó máa sanwó olówó lóye ọtí ọba àgbélọlé ni ó di ọ̀tún ni wúrà ìyá lájẹ oyè mọ ọ kún bẹ̀rẹ̀ ọ̀rá mu wẹ́rẹ́wẹ́rẹ́ ojú mi ò fọ́ special purpose ní tún ní pọ́ọ̀sì yẹn ẹ má ẹ má dá padà pàṣẹ fi kú ni a fi kú ni wọn máa ní ìdí ẹ olówó lóye àfọyẹ̀gbọ́n wa fi Oh yeah. àṣẹ àṣẹ ọlọ́run wa ní ìfọ̀ gbàgbọ́ lọ́wọ́ ẹ̀ àwọn ìyá mi ọwọ́ ọlọ́wọ́ ẹ̀sẹ̀ ẹlẹ́sẹ̀ lòkì fi ń wọ sà ọwọ́ ọlọ́wọ́ ẹ̀rẹ̀ ẹlẹ́sẹ̀ máa fi gbówó láwá bá ẹ. ọwọ́ ọlọ́wọ́ lọmọ kékeré fi ń jẹun bó ṣe wà ní ọwọ́ ọlọ́wọ́ wá gbówó wá bá wọlé wọlá bí caesar enough àwọn ìpọ̀fọ̀ ọ̀rọ̀ Yorùbá a kà ní ọlá ti ká ni. ó ṣe ṣe ó gbé lórí. wípé bàbá ti fún ní fìlà takùn nílẹ̀ kẹ̀kẹ́ máa fún lọ́pàá àṣẹ. tó o bá jà ṣe sọ yẹn pé ká má fún wọn lọ́pàá àṣẹ àgbẹ̀ sọ̀hún. olúwo ẹ bá ẹgbẹ́ kan máa gbé báyẹn bọ̀ kẹ́ wá gbé fún sísítà mi fúnra rẹ̀ káwọn bẹ́ẹ̀ sísítà mi máa ta káwọn akọrin fún irọ́ ẹ̀jẹ̀ ká gbé fún kọ́lọ́ ta. ẹ wọn àfọwọ́lẹ̀ ẹtí mo ní ló ń ṣe mi olórí ló ń ṣe é o ẹgbẹ́ fún wọn ẹ Salam Rata. ẹ̀yin náà fẹ́ sọ́pọ́tì kábíyèsí ìṣọ́dá àyìnfòye ẹ̀dùdé ajá yìí sì yẹ náà bọ̀ owó máa tó ẹ̀dùdé àwọn mẹ́rin náà lè yẹ kọ́ àwọn dẹ́bi wa àwọn dẹ́bi wa brown everything everything everything. pẹ̀lú bá mú yóò máa ń sọ ní para nígbà máa ń kó sòdú yẹn finance ló lè sọ tí ẹ ti sọ láàárọ̀ yìí ó ti kunjú kunjú ó ti sọ pẹ̀lú orúkọ. Turma. ní kọ́ńdé àwọn ọmọ ṣe sáwọn ọmọ ẹ àwọn ọmọ ẹ wà gbádùn wọn àwọn náà gbádùn wọn ọ̀ọ́ni fi ẹ́ dà wọ́n láàmú ọ̀ọ́ni fáwọn náà dà ẹ́ láàmú girama ni ẹ wọ́n ní gbé lọ́yà bẹ́ wọ́n ní gbé tán lágbára lọ́wọ́ apẹ́láyé wà jẹ́rìí ẹsẹ̀ lábẹ́ ìsàlàyé wà àdéhìṣàdúrà. àbọ̀ owó àbọ̀ ọmọ àbọ̀ àlàáfíà. ọmọ mẹ́nu ọgbà wà tó mo ti kó. àṣẹ. tọ́lá. àṣẹ. àṣẹ. ọ̀ṣẹ́ ilé wẹ̀ wá. Eh, ọba rẹ̀ má ká yìí yóò fẹ́ pé èpo omi kí wa nìyẹn. bàbá mi bàbá mi olóòwò mi sọ̀rọ̀ ọ̀tún ọ̀sọ̀rọ̀ òwú bí Yes ìjà ìkúnmọ́lé kó omi ti kúnmọ́ lọ́wọ́. ìgbà yẹn ni wọ́n á bí ẹ̀ sí o. bàbá wa pẹ̀lú. torí pé what God has done God has done it ọmọ olódùmarè adékèké ọjọ́ rẹ̀ yíyan lẹ́wọ̀ so ọ̀nà ìbúdé ó yẹ kó wà ní ìwà olóògbé rẹ̀ lẹ́nu ó dé ní ìbà but nevertheless àwọn ìṣẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ mo kí ẹ̀yin màá lọ́ba ẹ̀kú àdúró tí o ẹ̀kú àjọṣe o ẹ̀kú ìfọwọ́mọ ṣe o ten years kọjú òkú ẹgbẹ́ ṣe ẹ gbogbo ara tó bá ṣe ẹ gbogbo ara tó bá ṣe ìlú wa rojú ìlú wa ráyè tí èèyàn gbọdọ̀ sí sùn àgbà Now this in the traditional institution àgbà àwọn bàbá ló pass àbá kan ẹtú bá dẹ̀ pásítì ló máa fún ok eh, ìwé ẹ̀rí ẹ̀dì kó lọ fi kakọ sí àwọn ìwé ìwé kọ́ wọ́n pé iyì ẹ̀yẹ ó wà lókè ọ̀gá oyè ìlú ọgbọ́n olódùmarè alálẹ̀ ìlú torí ìfẹsílẹ̀ o. iṣẹ́ òní kìṣẹ́ gbogbo tó bá kojú sí ọ̀rọ̀ ló máa dá sí ọlọ́run olódùmarè amabẹ́gbẹ́rù ẹ̀ ẹ̀dá kan ò lè gbé o.